àti bíi ọmọ ọdún mẹ́rin nǹkan ọmọkùnrin ni mo ti ń fi ṣeré torí pé kí ni ìyá mi a máa múra lójú mi púpọ̀ kò tiẹ̀ wá jọ mí lójúmọ́ láti máa rí ìhòòhò ìyá mi. a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa padà sí ọbẹ̀ ata tv níbi tá a ti máa ń mú àwọn ètò jáde lọ́kọ̀ọ̀kan òjọ̀kan ọlọ́tọ̀ nítòun ọ̀tọ̀ ètò wa ó yàtọ̀ ni lórí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ káàkiri nàìjíríà pàápàá nípínlẹ̀ yorùbá tiwa tàbí ní gbogbo àgbáyé àmọ́ ká tó máa lọ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín ní lórí ìkànnì yìí ẹ bá wa subscribe kẹ́dẹ̀ má gbàgbé láti tẹ notification button tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn so that anytime tá a bá drop video láti ìkànnì yìí ẹ̀yin lẹni àkọ́kọ́ tó máa rí tí yóò máa ta yín lólobó ní gbogbo ìgbà tá a bá ti mú àrà ọ̀tọ̀ wá lórí ìkànnì yìí ẹ wo léyìí tá a tún gbé wá lónìí tá a gbé wá nísìn ó yàtọ̀ ní àrà ọ̀tọ̀ ni ó yá ẹ jẹ́ ká lọ wo bó ṣe ń lọ let's go there. èmi ni mo fa ìrọ́mọ bí ìyàwó mi o àti wípé ọdún karùn-ún rèé tèmi àti ẹ̀ta ti ń béèrè ìfẹ́ wa bọ̀ gẹ́gẹ́ bíi lọ́kọ-láyà kò síbi tí a ti dé kò síbi tí a ti yà sí kò síbi tí kò sí tíyàwó mi ò tí ì gbé jẹ kò sí tá a ti ìjọ mu kò sí tá a ti ìjọ fi wẹ̀ kò síbi tá a ti ìjọ dé ṣẹlẹ̀ aláàfáà ni ṣẹlẹ̀ oníṣègùn ni ṣẹlẹ̀ yẹ̀mí wò ni ṣẹlẹ̀ wòlíì ni kò síbi tá a ti yà lórí àpáta ni lórí pẹ̀tẹ́lẹ̀ ni kò síbi tá a ti yà àmọ́ èmi gangan ni mo wà nídìí ọ̀rọ̀ ìyàwó mi lórí ọ̀rọ̀ ọlọ́mọdé ìyàwó mi ò sì mọ̀ wípé ọwọ́ mi gangan ó wà nínú àìrọ́mọ bí ẹ̀ torí gbogbo bí tá a jọ ń lọ wọ̀nyí láti lọ mu mímu ni láti lọ wẹ wíwẹ̀ ni lórí ọ̀rọ̀ ọlọ́mọdé yìí àjọ ń dààmú káàkiri ni àmọ́ pabambarì rẹ̀ lórí ọ̀rọ̀ ọlọ́mọdé yìí èmi gangan ni mo fà á gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan ọdún karùn-ún rèé tèmi àti ẹ̀ ta ti fẹ́ra wa gẹ́gẹ́ bí lọ́kọ-láyà lórí ọ̀rọ̀ yìí inú mi ò bá dùn púpọ̀ mi ò ní fẹ́ dárúkọ mi ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ fi orúkọ bò mí láṣìírí níbi tí ọ̀rọ̀ dé yìí ṣé ẹ rí àwọn òbí mi wọ́n máa ń fìtìnà tí ìyàwó mi ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní àyèkáyè tí wọ́n máa pè é ní àgàn pé kò yé kò pa kò páàsì kò fẹ́ẹ̀lì kò sì kúrò lójú kan ó kàn wá sílé ọmọ wọn eré ló ṣe wá sílé ọmọ wọn àwọn ẹbí mi yìí ò mọ̀ wípé ara wọn gangan ni só ti ń rùn tó fa àìrọ́mọ bí ìyàwó mi lè tó já sí pé ọwọ́ mi ló ti wá hmm, bí mo ṣe wí lẹ́ẹ̀kan mo bẹ̀ yín ni ẹ jọ̀wọ́ ẹ fi orúkọ bòbẹ̀ láṣìírí níbi tí ọ̀rọ̀ dé dúró yìí mo sì fẹ́ kí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà kan fi ọ̀rọ̀ yìí ṣe àríkọ́gbọ́n especially àwọn abiyamọ ẹ fi ọ̀rọ̀ yìí ṣe àríkọ́gbọ́n ẹ fi tèmi ṣe àríkọ́gbọ́n hmm. ṣe ẹ rí ìyá tó bí mi lọ́mọ gangan òun ló ba ayé mi jẹ́ níbi tó bàjẹ́ dé yìí láì bòpò lọlé olóró ìyàwó mi èmi ni mo já ìbálé rẹ̀ I met her as a virgin tí ò bá wá ṣe pé èmi gan ni mo já ìbálé ìyàwó mi ni tí àwọn nǹkan báyìí dé bá èmi gangan lẹni àkọ́kọ́ tí màá sọ wípé ah ìyàwó mi ti ṣẹ́yún rí ó ti ṣèṣekúṣe sẹ́yìn ó ti rìnrìn àrè sẹ́yìn débi tí àbọ̀ ẹ̀ wá ń débà nísìn gẹ́gẹ́ bí òwe Yorùbá tán ní tí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ àmọ́ kì í ṣe lórí ọ̀rọ̀ yìí o kì í ṣe lórí ọ̀rọ̀ yìí rárá èmi gangan gẹ́gẹ́ bí mo ti wí nísìn láìpẹ́ yìí èmi ni mo já ìbálẹ̀ ìyàwó mi nígbà tí mo mọ̀ pé mi mo já ìbálẹ̀ yìí mo fi ọ̀kan kejì mo nọsẹ̀ ta láti mọ ohun tó fa àìrọ́mọ bí ìyàwó mi gangan àmọ́ lórí gbogbo bí tí mo lọ wọ̀nyí ẹni tí wọ́n jẹ́ kó yé mi ni wípé èmi gangan ni mo fa àìrọ́mọ bí ìyàwó mi ìyá mi mà dídì báyé mi jẹ́ o ìyá mi báyé mi jẹ́ gbáà ìyá mi jẹ́ nìkan tó jẹ́ wípé kò ń ṣe nǹkan tiẹ̀ ní ìwọ̀ntúnwọ̀nsì àkẹ́bàjẹ́ ló fi tèmi ṣe àkẹ́rà ó jẹ́ obìnrin tó jẹ́ wípé a máa kẹ́ ọmọ bàjẹ́ mi sọ wípé kò dáa ká kẹ́ ọmọ o àmọ́ àkẹ́jù àkẹ́bàjẹ́ àkẹ́rà àkẹ́ṣèdín ni ò dáa ọ̀rọ̀ jẹ́ nǹkan tó jẹ́ wípé a ó ń gbomijé lójú mi lóòrèkóòrè nígbàkúùgbà mo sì fẹ́ kí àwọn ènìyàn kàn fi ohun tí mo fẹ́ sọ yìí kí wọ́n fi kọ́ ọgbọ́n pàápàá àwọn alákẹ́bàjẹ́ òbí nítorí ọjọ́ ọ̀la àti pé pàápàá jùlọ àwọn abiyamọ àti bí ọmọ ọdún mẹ́rin nǹkan ọmọkùnrin ni mo ti ń fi ṣeré torí pé kí ni ìyá mi a máa múra lójú mi púpọ̀ nígbà míì nígbà míì ẹ̀wẹ̀ àjọ àjọ máa wẹ̀ ní balùwẹ̀ ni kó tó di pé wọ́n múra fún mi tí wọ́n fi mú mi lọ sílé ìwé tèmi wọ́n ti máa ń ṣe eléyìí ní ọ̀pọ̀ ọgbà tó jẹ́ wípé ara máa gba bàbá mi ta tí bàbá mi ó máa sọ fún ìyá mi wípé yé múra lójú ọmọ yìí mọ́ kìí ṣe ìwà tó dáa yé múra lójú ọmọ yìí mọ́ kìí ṣe ìwà tó dáa pàápàá jùlọ ó tún wá jọkùnrin èso wo ló ń gbìyànjú láti gbèsè lọ́kàn torí tó bá dàgbà. ìyá mi a wá sọ fún bàbá mi a ní kí bàbá mi kó fi òun lẹ̀ pé à ṣe bọ́mọ kékeré ni kí ló tí ì mọ̀ kí ló tí ṣe kí ló tí ì tó ń gbélé ayé ṣe. ó ti wá di sí mi lára débi wípé kò tiẹ̀ wá jọ mí lójúmọ́ láti máa rí ìhòhò ìyá mi nítorí pé ojú ọmọdé nìyá mi fi ń wò mí ní ọdún náà lọ́hùn-ún nígbà yẹn lọ́hùn-ún ṣùgbọ́n ìhòhò ìyá mi yìí ló máa ń jẹ́ kí n máa fi nǹkan ọmọkùnrin mi ṣeré tọpọlọ mi ó sì mọ dàrú kéékèèké díẹ̀díẹ̀ ìgbà mìíràn ẹ̀wẹ̀wẹ̀ tí ìyá mi bá ṣàdédé ṣàkíyèsí wípé mò ń fi nǹkan ọmọkùnrin mi ṣeré ìyá mi á gbá mi ní ọwọ́ kù ńbẹ̀ àmọ́ n tó wá sí ọpọlọ tó jẹ́ tó jẹ́ bí challenges tó jẹ́ bí ogun fún mi nígbà náà òun ni ìhòòhò ìyá mi tí mo rí nígbàkúgbà tí wọ́n bá ti ń wẹ̀ yálà tán bá ti ń wẹ̀ ni tàbí tí wọ́n bá ti ń múra lójú mi kìí ṣe ẹ má ṣì mí gbọ́ o kìí ṣe pé mo ní lọ́kàn láti bá ìyá mi sùn torí pé bóyá mo máa ń rí ìhòhò wọn o àmọ́ ṣe mí bíi kí n rí ìhòhò àgbàlagbà ẹlòmíràn kí n mọ̀ wò ó tí n bá rántí dáadáa nígbà náà lọ́hùn ìyá mi múra lójú mi títí tí mo fi wọ ọmọ ọdún mẹ́wàá bàbá mi sì pariwo tó bàbá mi pariwo tó gẹ́gẹ́ fún ìyá mi wípé kó yéé múra lójú mi pé ọmọkùnrin ni èmi pé mi dẹ̀ ń ṣe ọmọdé pé kí ìyá mi má dẹ̀ fi ọpọlọ ọmọdé ro ọ̀rọ̀ mi ìyá mi a sì tún máa wá dá bàbá mi lóhùn gbé nígbà náà lọ́hùn wípé a ọmọ tó jáde láti inú mi èé ti rí tí ń lè múra lójú rẹ̀ kí lọmọ yìí tí ì mọ̀ àwọn ọ̀rọ̀ yìí ni ìyá mi a máa wí fún bàbá mi tá a máa tá máa tá sì máa jẹ́ ẹkún ọkàn ọgbẹ́ ọkàn fún bàbá mi kí ni mo pé ọmọ ọdún méjìlá sí ọmọ neighbor wa àti bẹ̀rẹ̀ sí láṣepọ̀ la máa ń ṣe mọ́mí and daddy nígbà náà lọ́hùn-ún àwọn ẹmọ àwọn eré táwọn ọmọ kéékèèké máa ń ṣe yẹn. lẹ́yìn ọdún díẹ̀ màmá mi ra fóònù fún mi láti máa fi ṣe àwọn assignment mi ṣùgbọ́n fóònù yìí òun ni mo fi máa ń lọ wo àwọn àwòrán oníhòòhò kò sí ibi àwọn oníhòòhò tó jẹ́ website wọn lágbàáyé tí mi ò mọ̀ sí ọpọlọ mi gẹ́gẹ́ bí mo ti wà yìí àfi tó bá jẹ́ wípé àwọn ìtàn ṣẹ̀dá sílẹ̀ lánàá ló kù tí mi ò tí mọ̀ kò séyìí tí mi ò tí mọ̀ àmọ́ ibùn ibẹ̀ ń kọ́ là ń lọ. attitude yìí character yìí ìwà yìí wọ̀ mí ní ó wọ̀ mí ní ẹ̀wù débi wípé tí ò bá ti lọ àwọn porn site yìí ní ọjọ́ kan ara mi kì í balẹ̀ rárá. mo gbàgbọ́ pé gbogbo ẹ̀yin abiyamọ ayé ló ní orí ọ̀fẹ́ láti gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ ní àkókò yìí. ah ìyá mi ló ba ayé mi jẹ́ láìmọ̀ tó bá ṣe pé wọ́n gbọ́rọ̀ sí bàbá mi lẹ́nu láti pé kán má máa múra lójú mi ni ibi tí ayé mi bàjẹ́ dé yìí ó bá a ayé mi bá a kò bá má bàjẹ́ dé bẹ́ẹ̀ kò sí ìgbà tí n bá wo àwọn kinní porn site wọ̀nyí tí mi ò ní fi nǹkan ọmọkùnrin mi ṣeré tí mi ò ní dà léyìí tí àwọn olóyìnbó ń pè ní mast ah mi ò fẹ́ mi ò fẹ́ fẹnu pé mi ò fẹ́ fẹnu pé àmọ́ ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi mo rò pé ó ti yé yín ìwà yìí gògò lára mi débi wípé nǹkan ọmọkùnrin ọ̀tá mi ò lè dọmọ mọ́ ẹ̀yin abiyamọ o ẹ̀yin abiyamọ o ẹ̀yin abiyamọ o ẹ má sọ wípé ọkùnrin kan kéré àbóbìnrin kan kéré àbọ́mọ pé níṣì ni ojú wa náà labi ṣèbábẹ́mi ló gbà jáde kẹ́ má ro àwọn nǹkan wọ̀nyí kẹ́ lọ́ọ́ máa múra lójú ọmọ yín ohun tó léwu fọ́jọ́ ọ̀la ni ohun tó léwu gbáà ni torí pé kí ni gbogbo ohun tẹ́ ẹ bá ń ṣe lójú wọn tẹ́ ẹ rò pé wọn mọ̀ tẹ́ rò pé wọn rí yẹn gbogbo ẹ̀nà rí ni wọ́n há sí ọpọlọ ayé ìgbà yìí ò dàbí ayé ìgbà tẹ̀yìn kò sí discipline mọ́ láyé òde òní nítorí pé ìyá mi a máa wẹ̀ lójú mi a máa múra lójú mi ó ti wá síǹkì sínú ọpọlọ mi dòní olónìí ṣé ẹ tiẹ̀ wá rí o àwọn òbí mi a máa bára wọn sùn lójú àwọn ọmọ wọn tí wọ́n mọ̀ sọ pé ah ṣùgbọ́n ọmọ kékeré sì ni àwọn ọmọ wa ibo náà ti dé ibo náà mọ̀ ah ẹ̀yin òbí ẹ̀ ń ba yí àwọn ọmọ yín jẹ́ ni ẹ fi tèmi ṣàríkọ́gbọ́n ìwà burúkú gbáà ni ọ̀la yín lẹ̀ ń bàjẹ́ ìwà burúkú ni ẹ má ba yí àwọn ọmọ yín jẹ́ gẹ́gẹ́ bí ìyá mi ṣe ba yé mi jẹ́ gbogbo ohun tẹ́ bá ń ṣe lẹ́ẹ̀kan sí gbogbo ohun tẹ́ bá ń ṣe tí ò dáa ẹ má ṣe lójú àwọn ọmọ wọ̀nyí gbogbo ẹ̀ ni wọ́n rí bọ́n ṣe ń rí tán bá dé àárín àwọn ẹgbẹ́ wọn gbogbo ẹ̀ ni wọ́n máa dálẹ̀ bọ́dẹ̀ ṣe ń dàgbà náà ń dàgbà sínú kinní yẹn kinní yẹn ò kúrò lọ́pọlọ wọn torí pé ní tí wọ́n rí yẹn àwọn náà ò fẹ́ practice ẹ̀ pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn wọn ò fẹ́ dán wò wọn ò fẹ́ mọ bó ṣe rí ibi ìṣekúṣe ti ń bẹ̀rẹ̀ rèé ẹ jọ̀ọ́ lẹ́ẹ̀kan sí mo bẹ̀ ni ẹ fi ọ̀rọ̀ mi ṣàríkọ́gbọ̀n ẹ̀yin òbí. lẹ́yìn ọdún díẹ̀ tí ẹ̀mí ká máa fi nǹkan ọmọkùnrin mi ti dàgbà tó dàgbà sínú mi tí n bá tí tí n bá tí tọ̀ṣì ara mi lálẹ́ ọjọ́ kan ara mi kì í wálẹ̀ ara mi kì í balẹ̀ ara mi kì í gbélẹ̀ rárá mo sì jẹ́ ọmọ kan tó jáfáfá tó brilliant tó fojú sẹ́kọ̀ọ́ ẹ̀ tó sì mọ ohun tó ń ṣe mo sì ní ọ̀yàyà ṣùgbọ́n ijọ́ tí n bá alẹ́ ọjọ́ tí n bá ti ṣe nǹkan yìí tí mo bá ti fọwọ́ kanra mi yìí tí mo dà mi èkì lè lágbára láti ṣe nǹkan kan mọ́. ìgbà tó bùṣe gàdà tó bùṣe gèdè mo fẹ́ yàwó àmọ́ lẹ́yìn ọdún márùn-ún tí mo ti fẹ́ yàwó yìí eku òké bí eku ẹyẹ òké bí ẹyẹ fún ìyàwó mi. lákọ̀ọ́kọ́ mo kọ́kọ́ rò pé ṣé oògùn ayé lè yí àbí irú kí la pè é àmọ́ èèyàn rẹ̀yìn ni mo mọ̀ wípé èyí kì í ṣogun ayé o. but àfọwọ́fà ara mi gangan ni nígbà tí mo wádìí tí mo sì tọ̀ àwọn dókítà lọ wọ́n jẹ́ kó yé mi wípé àtọ̀ yẹn ò lè di ọmọ nítorí too much of ẹ̀yin èèyàn ó ṣàtìyé yín nípa fífọwọ́ kan ara mi lójoojúmọ́ mi ò fẹ́ fi gbogbo ẹnu pè é. ìyàwó mi gan kò mọ̀ nípa ọ̀rọ̀ yìí kò mọ̀ pé lálaalẹ́ tí n bá ti fẹ́ wẹ̀ n ó kọ́kọ́ gbé nǹkan ọmọkùnrin mi ṣeré tí n ó dà kí n tó wẹ̀ kò mọ̀ rárá mo fẹ́ lè sọ pé àṣìfẹ́ ni mo jẹ́ fún un mo gbàwẹ̀ gbàwẹ̀ gbàwẹ̀ mo ṣàdúà ṣàdúà ṣàdúà àmọ́ ìwà burúkú yìí kò fi mí lẹ̀ ń tún nípọn sí ni kí n má parọ́ fún yín ẹ̀yin èèyàn mi nǹkan tó nira fún mi ni láti jáwọ́ nínú irú kinní yìí nítorí pé lọ́pọ̀lọpọ̀ gbà ni màá ṣe ìpinnu ní ìtumọ̀ gbéra mi ṣépè wípé mi ò ní bá wọn wo anything pun anything mi ò fẹ́ fi gbogbo ẹnu pè é pé mi tún ní wò tí ń ti gbéra mi ṣépè o ṣùgbọ́n mi ò tún ní mọ tí ó tún padà tì mí lọ sórí rẹ̀ tí ń fi mọ wò tí ń tún máa fi fọwọ́ kanra mi tí ń mọ dà. níbi tí kinní ìgogò lára mi dé mo fẹ́ràn láti máa ṣe kinní ìgan ju kí n mọ súnmọ́ ìyàwó mi lọ toró ti mọ́ra ó ti di mọ́líkì ní n tó ti wà nínú ẹ̀jẹ̀ àti omi ara tí kò ṣeé sẹpẹ́rẹ́tì mọ́ gbogbo ìgbà ni ìyá mi ò kí ń fún ìyàwó mi nísinmi tí ó mọ fòrú ẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ pé kó fáwọn lọ́mọ èmi ló ń ṣe nù lé mi nígbà tí òye kò pa pé kó wábi gbà tóun bá ti mọ̀ wípé kò lè ṣe táwọn fẹ́ fáwọn kó wábi gbà kẹlòmíì sì wọlé nítorí pé àwọn fẹ́ rọmọ ọmọ àwọn kó tó di pé àwọn fi ayé èṣù ẹ̀ṣẹ̀ yìí sílẹ̀ ṣùgbọ́n ìyá mi ò mọ̀ wípé gbogbo ohun tó ń ṣe ń gbà mo sì kéré òun ló fa ogun sínú ayé mi dòní olónìí nígbà tí mo dàgbà tán tí mo tó ẹni ojú bọ́ ó ti wá ìwà yìí ti wá di mọ́líkì mọ́ mi lára débi wípé I found it extremely difficult to leave this habit. bí ìyá mi sì ṣe ń fìtìnà tí ìyàwó mi tó tí ìyá mi fìtìnà tí rẹ̀ bẹ́ẹ̀ náà lèmi àti ìyàwó mi náà sì ń dààmú kiri láti rí ọmọ bí àmọ́ èmi mọ̀ nínú ọkàn mi lọ́hùn pé mi ni mi ò jẹ́ kí ìyàwó mi kó rí ọmọ bí o mo ti wá tọ àwọn onímọ̀ ìjìnlẹ̀ lọ wọ́n sì fi jẹ́ kó yé mi wípé ìgbésẹ̀ àkọ́kọ́ tí mo gbọ́dọ̀ kọ́kọ́ gbé ni kí n fi ìwà burúkú yìí sílẹ̀ tí n bá mọ̀ pé mo sì ní nǹkan ṣe o tí n bá mọ̀ pé mo sì fẹ́ kí ìgbéyàwó mi kó ṣiṣẹ́ o pé mo gbọ́dọ̀ fi ìwà burúkú yìí sílẹ̀ èyí ò ká máa fi nǹkan ọmọkùnrin ẹni ṣeré tí n bá jáwọ́ kúrò nínú ìwà yìí kódà kí n jáwọ́ kúrò nínú ẹ̀ fúngbà díẹ̀ pé ó ṣeé ṣe kí àtọ̀ yìí kó kí kó dọmọ. mo wá máa ń pinnu láti jáwọ́ kúrò nínú yìí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti pinnu pé mo ò fẹ́ ṣe mọ́ àmọ́ mo ò tún ní mọ tí ó tún tì mí wọnú kínní. wọ́n sì ní tí àtọ̀ yìí bá sì ṣàn káà di nǹkan kan ẹ gbogbo ènìyàn ẹ ò fẹ́ kí lèmi ó dàrú nítorí pé wọn ò tiẹ̀ mọ bí ó ṣe pe ìyàwó mi bí ń ṣe pe aya mi láti ṣàlàyé fún wípé èmi gan ni mo ṣokùnfà àìrọ́mọbí rẹ̀ torí wọn ò mọ bí ń ṣe ṣàlàyé fún gan pé à ìyàwó mi o ọmọ táwọn wá kiri látijọ́ yìí o èmi ní mi ìjò wáyé ẹjọ́ ẹgbà mi mo bẹ̀yìn ni kí ni kí n ṣe mo ti gbàwẹ̀ gbàwẹ̀ gbàwẹ̀ gbàwẹ̀ gbàwẹ̀ mo ti ṣàdúà ṣàdúà ṣàdúà àmọ́ ìwà yìí kò fi mí lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gbà gẹ́gẹ́ bí mo ti ń wí bọ̀ ní ìpinnu pé mo ti jáwọ́ nínú nǹkan yìí àmọ́ n ò tún ní mọ tí ó tì mí wọnú rẹ̀ ẹ gbà mí níjọ́ tí n bá fi lè dá wà pẹ́rẹ́ bóyá mo ń scroll through social media ni o tọ́wọ́ mi bá ṣèṣì lọ bọ́ sí nǹkan mìíràn tí mo mọ̀ mi ò ní mọ̀gbà tọwọ́ mi ó tẹ̀ tí ó tún gbé mi lọ sí kinní tí n bá tún ti rí báyìí ah mọ́líkì ni ń tún dà ń tún fọwọ́ kanra mi ń tún dà kí n má rí àwòrán oníhòòhò ni màá fọwọ́ kanra mi màá tún dà ẹ jọ̀ọ́ ẹ gbà mí kí ni kí n ṣe.